ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójọjọ ṣeréṣe dára ni mo bá yín ẹ̀yin obìnrin pàápàá ẹ̀yin tí ẹ ń pè mí lọ́tún lósùn pé kí n bá yín pe ọkọ yín kí n bá yín bá sọ̀rọ̀ kó wà responsible kó máa sanwó skul ọmọ tẹ bá tún ṣe kó tiẹ̀ máa mọ̀ fún yín ẹ má bínú èmi ò ní lè pe ọkọ lórí irú nǹkan báyẹn mi ì nílè pé ọkùnrin kankan wípé jọ wà responsible jọ look after ilé ẹ tọ́jú àwọn ọmọ ẹ mo kàn lè máa sọ pé ọkùnrin tí ò bá tọ́jú àwọn ọmọ tọ́jú ìyàwó ajá ni àmọ́ mi ì nílè pe pé ẹ jọ ẹ bá mi tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ àbí bíyà ẹ̀yin tẹ́ máa ń fẹ́ kí n gbé ọkọ yín síta kí n sọ mi ì nílè ṣe ẹ mọ reason ìwọ obìnrin ni kó kọ́kọ́ lọ wá ṣẹṣe tọkùnrin ò bá wà responsible tí ò look after ilé tí ò look after àwọn ọmọ tí wọ́n bá níṣẹ́ lápá mo máa ń sọ fún yín pé ó lè fi ìwà ẹ correct ìwà ọkùnrin tí ò wà responsible ó lè fi ìwà ẹ change ẹ wá gbọ́ lára àwọn nǹkan tó máa fi mọ̀ bóyá ọkùnrin nífẹ̀ẹ́ ó sì fẹ́ keep ẹ òun ni kí ọkùnrin wà responsible wà wá gbọ́ àbí tí ò bá dẹ̀ wà responsible gan wà á mọ̀ tí o bá ń tí kò sí nǹkan tó ní kóbìnrin má sanwó skul ọmọ ẹ má tanra yín kò sí nǹkan tó ní kó má sanwó skul àwọn ọmọ ẹ mo sọ fún yín pé àwọn ọmọ yìí kò sí bí bàbá wọn ṣe lè ṣe tó ẹ̀yin náà máa kọ́kọ́ mọ̀ kan tó mọ bàbá wọn ṣé wàá rí nínú ìwà tí obìnrin tóbìnrin bá jẹ́ akíkanjú tó jẹ́ wípé tọkùnrin bá lóun fẹ́ wà useless obìnrin gbé ń mú owó skul àwọn ọmọ ẹ ó san ó mú bùkátà ilé ó gbé ó sanwó ilé ó mú bùkátà inú ilé ó fóúnjẹ sílé ọkùnrin náà ń jẹ tó bá jẹ́ ọkùnrin tó nífẹ̀ẹ́ ó lè á ìwà tó ń wù yẹn á change ẹ̀ á máa wò pé ọmọbìnrin má ti ń render mi useless á máa wò fúnra rẹ̀ nínú ara ẹ̀ wípé kò tiẹ̀ sí nǹkan tí ọmọbìnrin lè miss mi fún gan-an tí bá kúrò láyé àbí tó bá kúrò láyé mi kò lè miss mi fún anything bí mo ṣe wà bí ó ṣàǹsanwó skul àwọn ọmọ ẹ̀ ó ń lóúnjẹ sílé ó ń tọ́jú ilé kò tiẹ̀ jẹ́ mi ti ẹ̀ màlá kò tiẹ̀ màlá bóyá mo mi ì ṣe nǹkan kan irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn tí ó bá wà lọ́wọ́ obìnrin tí ó bá jẹ́ ọkùnrin tó nífẹ̀ẹ́ á change bí ò bá ní owó tó lè fún ẹ gan á bẹ̀rẹ̀ sí ní appreciate ẹ wàá mọ̀ nínú wẹ̀ pé kò ní ní ṣùgbọ́n òun appreciate ẹ bẹ́ẹ̀ tó bá ti ń ṣe gbogbo orú nǹkan báyẹn tẹ́pọ̀ ọkùnrin ò ní òun tọ́jú ilé òun tọ́jú àwọn ọmọ ọkùnrin ò tiẹ̀ rán ẹ kò tiẹ̀ mọ̀ pé òun ṣe nǹkan kan kò nífẹ̀ẹ́ mọ́ tó bá wá wù ẹ́ tó bá fẹ́ jókòó sínú ẹ̀ ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ ní nǹkan tó bá ń ṣe máa ń wùyàn tọkùnrin bá nífẹ̀ẹ́ tó bá ń gbọ́ bùkátà lé tó bá jọkùnrin tó useless ó lè change ó lè fi change ẹ̀ pé kí á ah, kò wò pé ọmọbìnrin ti sọ mi ó ti ó ti make me useless tí mo bá tiẹ̀ kúrò ní life ẹ̀ gan kò ní miss mi ó lè jẹ́ kọkùnrin retrace step ẹ̀ kó dẹ̀ change for good bẹ́ẹ̀ tí ọkùnrin ò bá kí ẹ̀ wípé òun ṣe gbogbo orú nǹkan báyẹn kò tiẹ̀ kí ẹ̀ kò wo ẹ̀yìn wò kò tiẹ̀ mọ̀ bóyá òun ṣe nǹkan kan kò tiẹ̀ mọ̀ bóyá òun ṣe ó kàn wò pé ẹ ṣègbọ́n ọmọ ẹni ẹ ṣèbílẹ̀ ni kí ló kàn òun ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ tó bá lọ kò sí tó kàn tírú ọkùnrin yẹn bá kìpẹ́ sílé tó ń pretend fún ẹ tó kìpẹ́ sílé ó yẹ kó mọ̀ wípé bóyá ọkùnrin tó ti fún ẹ ní attitude pé kò kí ẹ tó wá dọ̀sán kan tó dòru kan tó bẹ̀rẹ̀ sí ní kí ẹ tó ń kìpẹ́ owó ọwọ́ ẹ ló fẹ́ máa gbà ó fẹ́ máa lò ẹ ni tí wọn náà bá dẹ̀ decide pé o fẹ́ jẹ́ ẹ o fẹ́ ní adé apẹpẹ àti adé ìgbé ìyàwó sórí kí àwọn èèyàn ṣáà máa wò ẹ́ pé o náà kọ ẹ o lè kíìpì ọkùnrin náà kó kíìpì ilé yẹn tó ló fẹ́ ní adé apẹpẹ sórí tó o pè ládé orí kó dẹ̀ máa gbádùn ara ẹ̀ níbi tó bá ti lè gbádùn ara ẹ̀ lọ́nà tó bá lè gbádùn ara ẹ̀ kò dẹ̀ kíìpì adé apẹpẹ tó o ní sílé kó kíìpì ẹ̀ kò dẹ̀ máa gbádùn ara ẹ̀ wàá ti mọ̀ pé o ò lọ́kọ àwọn aráàta ló mọ̀ pé o lọ́kọ ìwọ gan mọ̀ nínú ara ẹ pé o lọ́kọ kò sí rọ̀bọ̀rọ̀ ibi lọ́rọ̀ tèmi èmi ò kí ń tọ̀yàn tó bá ti ní ọkùnrin tí ọkùnrin bá nífẹ̀ẹ́ ìwà tó bá ń wù tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tó sanwó skul tó ṣe gbogbo ẹ̀bí ọkùnrin ọba tí ọkùnrin bá fẹ́ wà useless ó lè mú ọkùnrin yẹn change for good tí ò bá ní owó tó lè ná fáwọn ọmọ wàá rí nínú ìwẹ̀ pé kò lówó á máa kẹ́ lójú kẹ́ ẹ nímú bẹ́ẹ̀ tí ọkùnrin tó bá rí pé òun ṣe gbogbo nǹkan gbogbo nǹkan báyìí òun gbé responsibility bọ́ tí ò ràn ẹ kò sífẹ̀ẹ́ mọ́ kò nífẹ̀ẹ́ mọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn kò kàn án bí àkísẹ́ ẹlẹ́gbin ló jẹ ló já fún kò mọ kò tiẹ̀ kí ẹ̀ bẹ̀ tó bá wá dìsá nígbà yẹn o ìwọ obìnrin ó wá tó jẹ́ pé matured woman ni ẹ́ mi ò kí ń ṣèyá ẹ̀ o lè wá dìsá láti tì dúró síbẹ̀ si kó máa kó máa fi adé apẹpẹ yẹn sórí ń bẹ̀ tó pè ládé orí àwọn ará àta ló máa pè ládé orí ìwọ gangan obìnrin ó mọ̀ pé adé apẹpẹ ló dé sórí o lè wá wà ń bẹ̀ nítorí pé o fẹ́ ní adé apẹpẹ o fẹ́ máa jẹ́ mrs kó wá kọ̀ wá ń bẹ̀ fún kó adé yẹn jẹ́ adé fígọ̀ kó dẹ̀ wá máa máa máa gbádùn ara ẹ níbòmíì ó wá depend lórí ìwọ tó o bá máa nǹkan tí ayé máa sọ. So pé à ah, ó wà nílé ọkọ ó ń ṣaṣẹ́wó ó wà nílé ọkọ bọ̀ ó mọ̀ pé ó wà á pì tó o bá máì nìkan tó ayé máa sọ o lè jókòó síbẹ̀ kó máa gbádùn ara ẹ̀ ń bò mí tó bá jẹ́ pé o jẹ́ ẹni tó ní integrity tó o dẹ̀ máì nìkan táyé máa sọ ó yẹ kó o lè wá kò sí nǹkan tó ń dúró ṣe fẹ̀kọ̀ntẹ́lẹ̀ mi ní kẹ́ fi ọkùnrin lẹ̀ tí ò bá lówó bẹ̀tọ́kùnrin ò bá lówó tí wọ́n dẹ̀ tún ń ṣe lójú méjèèjì tí ò dẹ̀ mọ́ fún ẹ kò sífẹ̀ẹ́ mọ́ ni kò dẹ̀ lè pretend irú ọkùnrin yẹn gan áńgẹ́lì ni ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ pé ó tiẹ̀ fi wọ̀n ẹ́ ni kó dẹ̀ tètè mọ bó ṣe máa mú ìrìn àjò ẹ tó ṣe máa pọ̀ síwájú rajà but tó bá fi tìrora ẹ pin tó ti rò pé ayé ẹ ti bàjẹ́ pé tó bá ní adé apẹpẹ tó pè ládé orí yẹn o ò lè gbé ní ayé o lè dúró síbẹ̀ kó o máa fi adé apẹpẹ yẹn dé orí ẹ káwọn èèyàn dẹ̀ máa wò pé adé orí ló ní torí pé ìyọ̀nà méjì ló ń jòkú gbẹ́ ẹ kò sí nǹkan tó bàdí pé kọ́kùn obìnrin sanwó skul kóbìnrin gbé ọkùnrin nínú ilé kó gbé oúnjẹ ilé ṣùgbọ́n nǹkan tó bàdí ni pé àti wípé nǹkan tó máa dùn obìnrin ni wípé kí ọkùnrin má wàá mọ̀ fún ọkùnrin tí ò bá ti mọ̀ fún ẹ kò nífẹ̀ẹ́ mọ́ so téèyàn bá dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn o ò bá máa ṣe bí áńgẹ́lì bí èṣù ló máa rí lójú ẹni tó ń ṣe bí áńgẹ́lì sí ṣùgbọ́n tó bá jẹ́ pé nífẹ̀ẹ́ wàá rí irú àwọn ọkùnrin náà máa lọ pé àọ́pẹ́lọpẹ́ ìyàwó mi náà máa sọ fẹ́ bí wọn náà máa sọ fara náà máa máa gbé ẹ gẹ̀gẹ̀ wọn ò ní ṣùgbọ́n wọ́n ń gbé ẹ gẹ̀gẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kí ọkàn ẹ balẹ̀ pé ah wọ́n ti appreciate ẹ bẹ́ẹ̀ nígbà míì ọkùnrin dẹ̀ máa gbé ẹ gẹ̀gẹ̀ kó máa appreciate kó máa gbé ẹ gẹ̀gẹ̀ bọ̀ nínú ẹ̀ tó o bá ní ojú inú gbé gẹ̀gẹ̀ tó ń gbé ẹ gẹ̀gẹ̀ yẹn owó tó ń gbà lọ́wọ́ ẹ àti nǹkan tó ń ṣe tó ń ṣe fún ìrọ̀rùn tóun fún òun ló fi ń gbé ẹgẹ̀gẹ̀ kì í ṣe pé ó ń gbé ẹgẹ̀gẹ̀ nítorí pé ó nífẹ̀ẹ́ but ní ẹ̀ǹkọ̀ọ̀kan tó bá jẹ́ ẹni tó máa ń funra wàá mọ ìyàtọ̀ nínú pé bó ṣe ń ṣe tóun dáàbò bo lé tóun sanwó skul ọmọ tóun sanwó lé wàá mọ ìyàtọ̀ nínú ọkùnrin tó nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ nílì torí ẹ̀ tó dẹ̀ appreciate àti ọkùnrin tó yẹ pé nítorí nǹkan tóun ṣe tó ń rí gbà lọ́wọ́ ẹ̀yẹn ló ṣe nífẹ̀ẹ́ so èmi ò ni lè pe ọkọ yín pé kí wọ́n wà responsible nítorí pé tí ẹ̀yin gangan ò bá ní nǹkan tí ọkọ lè fi wà responsible dání bí iṣẹ́ kẹ̀dẹ̀ lè tó bùkátà ara yín àtọmọ́ gbé ọkọ yẹn ò ní change kò dẹ̀ ní wà responsible ṣùgbọ́n tó bá jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ tó bá níṣẹ́ lọ́wọ́ bọ́kọ ò bá wà responsible gan fúnra rẹ̀ ó máa sunrun mẹ́ta téèyàn tọmọkùnrin ń sun àrò pé ah, ọmọbìnrin mà ti ó mà rẹ̀ ń dà useless kò máa kí ah tí ó bá ilé ìbá dẹ̀ kúrò ní live mi kò má lè miss mi tí ọkùnrin ò bá ti lè ronú bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ó kàn wò pé òun ṣe ó dẹ̀ tún ṣe fún ẹ latitude kò mọ̀ pé kò nífẹ̀ẹ́ mọ́ kò nífẹ̀ẹ́ mọ́ so ẹnìkan kan tó bá wá tó wá náìsì sí ẹ kò mọ̀ wípé ó náìsì nítorí pé nǹkan tó fẹ́ máa tó ń rí gbà lọ́wọ́ ẹ kò fẹ́ kó lọ ni kì í ṣe pé kò fẹ́ kó lọ nítorí present and make happy irọ́ so èmi ò sí nínú pé à ń tọ̀yàn tó bá ti rí bẹ́ẹ̀ ọ̀nà méjì ni ìsà kó mú kòlòbó òróró ẹ̀ kó o tún fò kó o tẹsẹ̀ síwájú kó o kọ̀ síwájú rajà kó lọ wá ẹni tó máa wà happy tó dẹ̀ máa love ẹ genuinely ọ̀ kó o máa gbádùn ara ẹ kò dẹ̀ dé adé apẹpẹ sí orí kí ayé máa rò pé adé ló dé tó dẹ̀ jẹ́ pé wọ́n nìkan ló mọ̀ pé adé apẹpẹ adé adé adé àwọn tí ò tiẹ̀ make sense adé apẹpẹ ló dé kì í ṣe adé orí gidi ìwọ ló mọ̀ torí pé o wà happy pẹ̀lú bó ṣe ń ṣe tó so àwọn ọkùnrin mi ò kí ń lè pretend tí wọn ò bá ti love yín mọ́ kò sí ní tẹ́ ẹ lè ṣe ẹ bá máa sanwó school kẹ máa sanwó ilé kẹ máa sanwó oúnjẹ fún wọn gan wọn ò rí torí pé kò sífẹ́ mọ́ tífẹ́ bá wà wọn á rí wọn á appreciate yín wọn dẹ̀ tún lè change for good but tí ò bá sífẹ́ mọ́ nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ ló da ẹ dúró ìwọ náà dẹ̀ máa ti mọ̀ wá lè dúró síbẹ̀ kó dé adé apẹpẹ yẹn káwọn èèyàn máa fi pé adé orí lo ní kí wọ́n dẹ̀ mọ̀ bó ṣe ń gbádùn ara ẹ̀ níbòmí ẹ̀ but ipe kẹ́mi o mi máa lọ bá yín pé ọkàn kan pé ẹ tọ́jú ilé tọ́jú skul ìwọ gọ́gọ́ kọ́kọ́ lọ mú iṣẹ́ ní kókó dùn kò sí tọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ni pé à ń dá ọmọ tọ́ à ń tanwó skul ọmọ à ń tọ́jú ilé kò sí kò síbi tó ti forí obìnrin rún mú pé kó má lè ṣe àmọ́ tó o bá ṣe é tọkùnrin bá mọ̀ fún ẹ inú àdùn bọ́ ò bá ti mọ̀ fún ẹ tí ò kí ẹ kò nífẹ̀ẹ́ mọ́ nìyẹn èyí ni mo mú wá fún yín gbogbo ẹ̀yin obìnrin oníṣàbárí kò látẹ̀yìn ọkùnrin oníṣàbárí yọ̀yọ̀ ẹ kò ojú lọ́nà mi tí lè sọ gbàtà máa ṣe ẹ̀yin náà mo fẹ́ kẹ́ pick bóyá yọ̀yọ̀ àbí kòlù ẹ̀ka kọ́kọ́ ṣe but ẹ̀yin tó kù tí mo ṣì ń matchmake lọ́wọ́ mò ń ṣe lọ́wọ́ iṣẹ́ mi ni ẹ káàárọ̀ o ṣàbáríkòlò dot com ẹ lọ rẹ́gísítà ń ire o ẹ káàárọ̀